قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة وارجعوا مع الراجعين فتأمرون الناس بالبر وتنسون أنفسكم نفسكم وأنتم تكتبون الكتاب أفلا واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاسرين الذين يظنون أنهم ملاقوا ربهم وأنهم إليه راجعون بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم أني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن شيئا لا تنفع منها شفاعة ولا تقبل منها عبد ولا وإذ نجيناه من آل فرعون يسومونكم سوء العذاب يسبحون أبناءكم ويستعبدون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام وسلامه على المبعوث رحمة العالمين وعلى آله وصحبه أجمعين اللهم أرنا الحق واتباعه وأرنا باطلا باطلا واجتنابه اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وارزقنا بما ينفعنا برحمتك يا أرحم الراحمين وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí akẹ́kọ̀ọ́ sí ọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala asọ̀rọ̀ àlékún àsọ̀rọ̀ fún anábùwà Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé àwọn sàhábà àti gbogbo ẹni tẹ́lẹ̀ bá tó ń tọ òtúpọ̀ náà láti sallallahu alayhi wa sallam àbẹ̀rẹ̀ subhanahu wa ta'ala ó ṣe wá nípa náà lórí ẹ̀dá ilé ìṣọ́nà ọba yóò tó dáhùn àdìrí bákan tẹ̀lé àtẹ́sí ọ̀kọ̀tọ̀kọ̀ nígbà ayé nígbà ayé bákan ní àtúkọ́ ní ọ̀nà ìyá ìṣọ́nà ọba sọ̀hánù ọ̀tàrà ó kàwáyé fún àwọn tí ó tẹ̀ dáta tí wọn náà gba ìjẹ́ta kò dá òtún ìṣọ́nà ọba ní ọwọ́ ìṣọ́nà ọba ọ̀hún. ní ìṣúwájú àlàyé ọlọ́run sọ̀hánù ọ̀tàrà dẹ́dáwà àti pa àwọn ìkọ́sọ́nà sí àwọn onímọ̀lẹ́sìn ilé tí wọ́n kọkalẹ̀ tí wọ́n ti pẹ̀lú àdìsáàbì àti ìwà lẹ́sí àti máa ṣẹlẹ̀ nípa tí àwọn ọ̀rọ̀ náà máa yẹ subhanahu wa ta'ala ilé tí ó dálé ní orí tí àwọn ọlọ́run bá subhanahu wa ta'ala ó sì wá náà tí ó máa ka al tí ó lè máa sí àwọn náà ó sì wá tí إنه هو الدعاء القادر عليه ولا حول ولا قوة إلا بالله. بالتأكيد لكن هنا قوله سبحانه وتعالى يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتك على العالمين هذا الاستعانة أتمنى أعوذ بالله من الشيطان الرجيم ربنا يا بني إسرائيل يوم السبيل اذكروا نعمتك التي أنعمت عليكم فمن لا بيوم اشرتي من بعض الأسئلة كلنا إليه في الله بعض المسلمين وأني فضلت على العالم أذكر يا الله سبحانه وتعالى òun náà ni òun gbé wọn lé òun dá wọn lọ́lá ó gbé wọn lókè lérí ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ilé tí wọ́n lọ lọ gbà lásìkò wọn. aṣàlàyé púpọ̀ nípa àwọn ìdẹ̀ra ọmọ bá ṣubú wọn. a ní ìdẹ̀ra táyé ìdẹ̀ra tuntun ọmọ bá ju àwọn àtọ́jú jáde lọ́wọ́. ìdẹ̀ra táyé ọmọ bá subhanahu wa ta'ala ó fún wọn ní jẹun lórí jẹ ọba ìdí adarí ló gbà yìí Allah subhanahu wa ta'ala pọn wọlé bákan náà aṣojú bá sọ̀rọ̀ wípé inú ìtẹ́ ìkẹ́ ọlọ́run bá ṣe fún àwọn ọba lọ́tọ̀ sọ̀rọ̀ òun náà ní kí ọlọ́run bá ní olùsọ̀rọ̀ ọgbọ́ àlùmọ̀ ẹ wọ ilẹ̀ mímọ́ tààtò ní ìlú Palestine àgbẹ̀pẹ́ wa nígbà àwọn ọ̀pá àwọn ní ṣíṣe ọlọ́run bá ní àwọn tí wọ́n bá jẹ́ mùsùlùmí lórí ilẹ̀ ní àsìkò kọ̀ọ̀kan àwọn tó ń dáná fún ọ̀pá ìdìbò òdìbò àwọn náà lọ́wọ́ tó pàṣẹ láàyè pàápàá jùlọ ọjọ́ pé wáyé pé nínú ìgbà tí mo pàrọ̀ fún ìṣẹ̀ padà sọ́dọ̀ àwọn mùsùlùmí òun àlọ́ pé kẹ́kọ̀ọ́ ti ti pé sọ̀rọ̀ pẹ̀lú ìmá lámì lórí ilẹ̀ ọjọ́ yìí pé ìpèpè pé kí á fojú ìfẹ̀yìntì tó ń padà sọ́dọ̀ wọn. àtúntò àtúntò máa sọ̀rọ̀ yìí tó bá ti fẹ̀yìntì náà àwọn ogun yóò ṣẹlẹ̀ láàárín àwọn mùsùlùmí àti àwọn tó lé ọ̀rẹ́ yìí débi tí ọlọ́run máa ń lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ yìí débi wípé àṣẹjọ́ wọn lọ fẹ́ẹ̀ àwọn àwọn òkúta àbí àwọn àpáta àti àwọn ẹbí ni wọn lọ máa ń ságọ sílẹ̀ yìí ṣùgbọ́n tó ń ṣe bẹ́ẹ̀ àwọn bí ọlọ́run bá wù ní àǹfààní owó sọ̀rọ̀ wọ́n mọ̀ sọ pé ìrẹ́ mi ìdílé bàbá mi wà lù yẹ̀wò ti fẹ́ bẹ̀rẹ̀ ní sọ̀pọ̀ máa ń sọ̀pọ̀. ẹgbẹ́ ìyẹpẹrẹ kò náà lórí àti wípé ìgbọ́lá fún àwọn ahàlẹ́ ìgbà yẹn àwọn tó bá jẹ́ onígbàgbọ́ òdodo ní àṣà wọn. ìrúgbìn pàṣẹ igi ni ó bá sọ̀rọ̀ oníṣẹ́ ìṣẹ̀lẹ̀ ìwé ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ìṣẹ́. ó pọ̀ sí pé ibi tí mọ́sùlù wà nínú àlọ́wọ́ ọlọ́wọ́ wà kó náà níbi máa ń wọ́n ti gbà kó náà níbi ìgbàgbọ́ lóde ìsìlámù wa. aláwọ̀ ilé ìfẹ́ àtàlàyé ìlú dá sọ̀rọ̀ kọjá ọlọ́run bá wá fún fẹ́ kí wọ́n yé bọ̀ fẹ́ fà wọ́n ní sí oṣù ọlọ́run bá ní àwọn ọmọ ìlú láti واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا ينفق منها عدل ولا هم ينصرون شيئا you. ولا يؤخذ منها عدل ولا Allah subhanahu wa ta'ala ọlọ́pàá tó pa ọdọ́jọ́ ọ̀rọ̀ sọ gẹ́gẹ́ bó ti jẹ́ wípé ojú ọ̀rọ̀ rẹ̀ tó já kọ ìyá Ìyá ń ọmọ mi láfi sábà. Àmì بعموم اللفظ لا بخصوص السبب ṣé ọlọ́run ọba ọlọ́dà wa tó bá sọ̀rọ̀ nínú Al-Qur'an tó dojú ọ̀rọ̀ kọ ẹnìkan lápòlú yìí àdúgbò ọlọ́run ọba sọ ayà kan nínú Al-Qur'an tẹ́lẹ̀ tó ní ìṣẹ̀lẹ̀ tán ọlọ́run ọba ti sọ ayà tàbí ẹni tí wọ́n torí àtẹ̀rẹ̀ sọ ààrẹ ah, kalẹ̀ nìkan sọ òun náà máa lo àyà rẹ lórí ẹ̀. báyìí ẹni yẹn wọ bẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn wọ bẹ̀ nígbà tó náà wà níyà ṣùgbọ́n gbogbo tó bá jọ bẹ́ẹ̀ náà ló wà níyà. ọlọ́mọ ni yára ìgbà kan ní ìṣàkóso ọlọ́run wà ní sọ́lá ọlọ́run. ọmọ

gbogbo ẹni tí irú ọ̀húnà yẹn tó bá ṣẹlẹ̀ sí òun náà ní ááyà yóò máa jẹ́ gbàgbọ́. ẹ lápẹ́ ọmọ sọ ááyà wọn dojú ẹ̀ fún ẹ̀fẹ́ ní wọn fi tọ́jú ìṣẹ̀lẹ̀ fẹ́ ní o kò túmọ̀ sí pé nǹkan ẹni kan ní ẹ̀ ló máa jẹ́ gbàgbọ́. yóò jẹ́ gbàgbọ́ gbogbo tó bá tún jọ bẹ́ẹ̀ wọ́n gbà táwọn àtàwọn sàlàyé ẹ̀ pé àlẹ́ ẹ̀bùrọ̀ tó bí ọmọ mi láfún lá yóò tó sábà ìtààmú ẹ̀wò nínú ọ̀rọ̀ ọlọ́run àṣọ̀rọ̀ àmì sọ̀rọ̀ láàrọ̀ sọ́nà òun náà ti pé gbogbo fún fi sọ̀rọ̀ yìí àgbékalẹ̀ yìí tí àgbékalẹ̀ gbogbo ní wọ́n jẹ́ pé àgbékalẹ̀ gbogbo tọ́lá bá ń gbéra ẹjọ́ kalẹ̀ ìpàdé bí ẹ̀kọ́ ẹni fẹ́ àgbékalẹ̀ ilé náà láàmú ẹ̀wò àmì wo sábà sí ẹ̀yọ lè tóbi tàbí ẹni fẹ́ lójọ́ rẹ̀ sọ̀rọ̀ bá jẹ́ pé irú ìṣẹ̀lẹ̀ yẹn. Bọ́dà gẹ́lẹ́ bí Adáyọ̀dé ti sọ̀rọ̀ láàrin ọ̀sán la ọkùnrin tán tó jẹ́ pé kọ́ńbàlà bọ́ra àtàwọn tó fẹ́ ló kó obìnrin àtàbíyà tó fẹ́ ló kó lẹ́nu. Obìnrin tó fi ṣe ìyàwó ló wọ́n wá bá àtúntò wa Muhammad sallallahu alaihi wa sallam. Ìbára náà sallallahu alaihi wa sallam. Ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìgbà tó pẹ́ ọlọ́run bá padà sọ ààyè wípé dáadáa ìlànà àtàrà ìdíjìnà àṣẹjìnà dáadáa tí máa ń pa àìdáàrú àwọn sábà bẹ̀rẹ̀ pé ṣé òun nìkan lọ́nà ọba tó ń lùkọ̀ ẹ̀ fún irú ẹ̀dẹ̀ ẹ̀ bá ṣàìdá kí ṣe pé ẹ̀rọ òṣèlú pọ́lọ́mọ́ máa ń ṣàìdá òun kò gẹ́gẹ́ bí ọmọ ènìyàn èyàn ó sá lọ́nà kẹta sí kejì èyàn ó kó sínú ìṣe ọlọ́run bá dàbọ̀ wọn. tó o bá ti wá sí àyíká tó o dẹ́sẹ̀ nínú orí tó lè ṣùpọ̀ rẹ̀ náà ni pé kó o ṣe dáadáa o tẹ̀lé tẹ̀lé yóò pa òfin yẹn ìṣẹ̀yẹ tó pa lọ o tẹ̀lé. nínú àkọ́tà wọn bá lọ sọ èyàn sọ̀rọ̀ ìrẹ̀lẹ́ ìlà ìdá wọ́n lọ́wọ́ pé ah ẹ̀jẹ̀ àmùsùn ó lè padà sọ̀rọ̀ rẹ̀ abẹ́ ọ̀rọ̀ tó wà sí ó padà sọ̀rọ̀ rẹ̀ ní dáadáa láti fọ àìdá tó kù sọ. tó àwọn tó kọ́kọ́ èyí tí fún àbá yìí tó nìkan náà bá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí fún ìyàrá ìyàrá o. gbogbo àdúgbò ọlọ́wọ́ bá ṣe fún pé ìgbàlá pàpàdá ìgbìmọ̀ ìbẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ máa ń ṣẹlẹ̀ sẹ́kọ̀ọ́ náà ló kù kẹ̀ mọ́ ara òun náà ti pé ìṣẹ̀lẹ̀ yẹn nìkan sọ òun náà ni a máa lo ayọ̀ àyẹ̀kọ́ so ọlọ́run bá aláwọ̀ subhanahu wa ta'ala ó bá àwọn bàbá sọ̀rọ̀ yìí ó bá wọn sọ̀rọ̀ ìwé tó jẹ́ máa bàbá sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ yẹn ó kàn ní àti ẹ̀ náà ní àmì ìbúrọ́tà mọ́mi lábí lábí ọlọ́run bá dé wọn ẹ̀rí ti pé níbi ayé àtàkọ́kọ́ rẹ̀ òdúró orí pẹ̀sì ẹlẹ́sẹ̀ rẹ̀ àǹfààní. Ó rán wọn létí ìdẹ̀ra tó kò ṣẹlẹ̀ wọn lẹ́nu. Níbi ayé ilé yìí, Allah subhanahu wa ó dẹ́rù bàbá ó sì wọn ní làákà sí àwọn nǹkan tó tí mo bá lọ́dún Bàbá ni wọ́n sọ́kú ọmọ ẹni. Ọlọ́ni ẹni ọjọ́ kan yàrá nínú hàdà ìyàwó ẹ wá fífẹ́ ti dáàbò fúra yín níbi ọjọ́ tó lágbára yìí tó jẹ́ pé onírànràn ìdíyàjẹ náà ló ń bẹ lọ́jọ́ náà ẹ wá ọ̀nà láti fún mi bọ ara yín kó lè yàwó wàhálà ọjọ́ náà ọ̀dọ́kùn yàwó mẹ́rin ọmọdé ẹ̀ táyà ọjọ́ kan ọjọ́ wo ni àyè wọ́kṣọ̀ ọ̀dẹ̀kọ́ ọ̀bẹ̀yẹ̀wò àyè wọ́kṣọ̀ ọ̀dẹ̀kọ́ ọ̀bẹ̀yẹ̀wò ọlọ́run yẹn fáyà ìjà eléyìí tó ń bẹ ní ọjọ́ ọjọ́ wo náà lọ́jọ́ àlùkò yàrá mẹ́rin ọjọ́ yìí aláṣọ̀rọ̀ àrùn ọ̀tàrà afẹ́rò ìrìn ẹ̀rọ ní láàtọ̀ tuntun nafsun and nafsun ṣe à aláṣọ̀rọ̀ àrùn ọ̀tàrà ọjọ́ tá à ń sọ yìí ọjọ́ yìí pé na tẹ́kìtì nafsun and nafsun ṣe à kó tó wá rọ ẹ̀mí mi ìlọ́rọ̀ kò níbi ìlọ́rọ̀ ọjọ́ tó jẹ́ pé láti ìlú lẹ́sùn àdúrà fún ìṣe à ọjọ́ tó jẹ́ pé kò sí ẹnì kẹ́kẹ́ tó jẹ́ pé ó ní kàfà kọ́rọ̀ ẹni tí a bá tọ́ sí ó rọ̀ lọ́rọ̀ kò níbi ìyá ẹ̀ látàrí ṣe lórí àwọn àníjọ́ ọlọ́run àlejò sọ̀rọ̀ àtọ́sọ́nà ẹni tí a bá tọ́ sí. wọn rọrọ tí wọn ju ẹni yẹn kúrò níbi ìyà àti tí wọn sọ pé kí àyè pẹ̀lú. ẹni tí ọlọ́ọ̀bà lọ́sọ̀rọ̀ àrùn ọ̀tá ara ọlọ́ọ̀bà ń sọ eléyìí láti fi àwọn ẹ bá ta wá tó máa bá ṣe fún yín tí yóò bá fẹ́ ẹ̀tù wọlé yìí. ẹ bá mi sí nínú ọ̀nà wọn dàbí yóò yóò sọ wọn lóṣù kòkòrò lọ sí ibi kan bàbá yìí tẹ̀lé wa. ọlọ́run bá wọn àmẹ́jọ ọlọ́run bá ti gbé kò bá ṣe é màmá dà. nínú òṣùwò dáwà nínú sẹ́kìyà nínú ọ̀nà tí ẹ̀mọ́ ń gbà rí àwọn èèyàn ó náà ní ẹ̀mbá yà máa tó jẹ tó jẹ nílé. Oríṣi ẹ̀lòmí ìfẹ́fẹ́ ẹ̀ṣẹ̀ ìfẹ́ tó dé òkòrò dáadáa tó ó sì dẹ̀ ọ́tọ́ ọba tó pọ̀. Ìgbà wo lè wọ̀ ọ́n onírí o. Ṣùgbọ́n tẹ bá fà sọ̀rọ̀ pẹ̀lú pé ìdíyà jẹ àwọn ni wọn lọ́kùn yà ọmọ ọlọ́kùn ẹ̀ ọjọ́ kan lẹ́yìn tí náà lọ́kùn ṣe à ìwé ẹ̀mí kan kò lè rọrọ̀ ọwọ́ àmà ẹ̀mí bíi ní ọrọ̀ láti là á wàhálà ọjọ́ náà. Yàní kò sí nǹkan kan tó lè ọ̀yàn lọ́rọ̀ kò wàhálà ọjọ́ ìyá. Àwọn afáàlú àwọn àtọ́jú ọlọ́run àlejò sọ̀rọ̀ àwọn àwọn tó wọ́n rẹ̀ lọ́rọ̀ kò sí wàhálà ọjọ́ ìyá. Ọba Amúbá ìlú àwọn àtọ́jú ọlọ́run àwa ni bàbá àwa pẹ̀lú mọ̀sáfẹ́ kọ́lẹ́bù wa sọ̀rọ̀ wá àwọn àríwọ̀ kọ́lá òjíṣẹ́ ọlọ́wà ló sọ̀rọ̀ tó sọ̀rọ̀ arábìnrin pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó súnmọ́ dáadáa arábìnrin pé sọ̀fíyà arábìnrin pé sọ̀fíyà tó jẹ́ àmà rẹ̀ tó jẹ́ àmì arábìnrin lá ọgbìn àmì tẹ̀lé ọmọ àmì tẹ̀lé gbogbo tàbí ìmọ̀ ṣe tó bá wù ọ́ ní ìṣòro ìbẹ̀dọ́wọ̀ pẹ̀lú tọba lọ tọba ní àlùkìyàmọ ọ̀rọ̀ máa kó jẹ mọ̀lẹ́bí àfẹsọsọlá àwọn ọsọlá ó jẹ àtà mi ó jẹ àǹtí mi òbíṣẹ ọlọ́pàá mi kọkànlá àwọn ìgbàgbọ́ ìṣe ìrìnlọdún ilé rọ ràn án lọ́rọ̀ kú òní di wàhálà àbí ìyà ìbẹ̀rẹ̀ ọjà ìgbàgbọ́ àlùsọlá sọ àfihàn àgbà sọfíyà tó jẹ àmọtò òṣèlú ayé sọlọ lọ wàhálà wàhálà àmì ìgbàgbọ́. رمض الله سؤال قبام أمس فاطمة ومالنا يا فاطمة أنا يا فاطمة رضي الله تعالى عنها وارضاها سأليني ما شو تبقى هو أصدقان ديري أنا من ديري بايو تريد لا أبن عبد من الله شيئا تبقى هو أصدقان القيامة في جاكة دي أجاكة تبقى هو agbára mi ò ká kí n là á kí n rọ̀ ọ́ lọ́rọ̀ kò ní ìdá yìí. Jẹ́mọ̀ ìjọba ronú. Ṣé àdó sọ̀rọ̀ àlọ́ sí àmà sọ báyìí fún àwọn mọ̀lẹ́bí ẹ̀sìn Islam? Àwọn afáàní àtúntọ́lá sọ ṣe bẹ́ẹ̀ nígbà tí àyà wà á ń gbé fún àwọn mọ̀lẹ́bí rẹ wọ́n jẹ́ aṣọ. Ọdún wa kún wọn lẹ́yìn ọ̀pọ̀ sọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀. Ìrẹ sọ fún ìyá rẹ gbá ìyàwó onítọ̀. Ẹ bèrè kí ẹ bá fẹ́ báyìí o. Orúkọ ọjọ́ àgbè yá náà láàbùkù náà fàán. Wọ́n ra ọ̀dà ìpìlẹ̀ ní pé àlàáfíà tó gẹ́gẹ́ bí ọmọ náà tó tẹ́tí pàtàkì ọmọ nìyẹn máa ń fẹ́ wá ọ̀nà láti dáàbò bo àti ṣígbìbo àwọn tó dá aláṣọmọ rẹ̀ síyà lọ́rọ̀ síbẹ̀ làbẹ́ fọ́ tó bá jẹ́ fábílì dúdú ó mọ wá gbogbo ọ̀nà sígbìnra òṣèlú lọ́dọ̀ àwọn ará yálà ọkọ ìyàwó ìyàwó sọkọ òbí sọmọ ẹgbẹ́ sábúrò àbúrò tẹgbẹ bẹ̀rẹ̀ ìpìlẹ̀ ni tí kì í bá ṣe wípé ìtẹ̀mí ìpamọ́ra rẹ̀ ìpìlẹ̀ nítorí ọmọ nìyẹn yóò mọ fẹ́ wá ọ̀nà láti dáàbò bo àwọn tó jẹ́ alásùnmọ́ rẹ̀ kí wàhálà wọn bá tọ̀nà fún un lọ́jọ́ àlùkìyámà mùdáfà yìí irú ìgbòdáàbòbò yìí ìṣẹ̀lẹ̀. Allah subhanahu wa ta'ala fa'ida nusufa nusur fala ansa babayna yawma idin wala yaqin tí àrùsí àmà bá ti tó ọlọ́run kò sí àǹfà àǹfààbà yẹn kò sọ̀rọ̀ mọ̀lẹ́bí láàrin wọn jẹ́ nílẹ̀ tí ara wọn ìgbẹ́ tí ọjọ́ kì í àmà yìí gbọ́n tí ìyẹn gbọ́dọ̀ máa palẹ̀ mọ́ wọ́n sọ àwọn àgbàdo sọ èdè wọ́n sọ́kù yẹ̀wò mẹ́rin ọlọ́run ẹgbẹ̀rún ọjọ́ kan láà tẹ́tù sí lọ́sùn àyìnlá orí ìpìlẹ̀ náà sọ̀rọ̀ àgbà tó sọ̀rọ̀. wọ́n fẹ́ rí ẹ̀mí kan kò lè rán ẹ̀mí kejì lọ́rọ̀ kò lè fi wàhálà bí àjẹ ẹ̀jẹ̀ ìgbàlódé náà. oníṣẹ́ lọ́jọ́ náà kò lè mìíràn mìíràn ó yà ó mọ ìdí yà àjọ ìjọ gbogbo ọmọ ènìyàn lọ́jọ́ náà ó náà ah, ní tẹ ó ba ó tó gẹ̀ẹ́. sọlá àdúrà náà ń di náà fún ọ kò sí ẹ̀mí kan tí ó tó ẹ̀mí kejì níbi ìyá ọrọ pẹ̀lú wípé ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí yà kò sí fámìlì rẹ̀ kan àbálásùnà rẹ̀ kan tàbí àbẹ́bí rẹ̀ kan kí ni o tí ó wàá jọ níbi ìjà yẹn pẹ̀lú agbára àdúgbò. ọlọ́run bá ní wàlá yóò kó bá ha ṣàfà. bákan náà gba ìsìnkú àìsí làásùkú báyìí àṣẹfà àyè gba ìsìnkú lọ́rọ̀ yẹn pé lá yọkùbà mẹ́rin nafsi mẹ́rin nafsi là yọkùbà mẹ́rin nafsi là yọkùbà mẹ́rin nafsi ní nafsi ìṣàbà àyè gba kí ẹ̀mí kẹ́kọ̀ọ́ wá ó wá sí pẹ́ẹ́rẹ́ ẹ̀mí kẹ́kọ̀ọ́ ànígbà pọ̀tà bàbá máa ń rí àwọn ará àbí àwọn àrí tó sọ nípa ṣàbáwá tó mẹ́rin ṣàbáwá àbẹ́ẹ̀kọ́ ìgbà mẹ́jọ ṣe ìgbẹ́jọ ṣí pẹ̀lú lọ́jọ́ kìkà tọ́lọ́wọ́ àrùn ìsìkà tó ń tọ́lọ́ àṣọ́lá tó ní àgbà onírànwọ́ nínú rẹ̀ ṣàfà àtọ̀ ọ̀gbà ṣàfà àtọ̀ ọ̀gbà ìsìkà tó tóbi onáà ní pé àlọ́sọ̀lá àṣọ́lá ló sùpẹ̀ pé kọ́lọ́ ọba aláwọ̀ sọ̀rọ̀ jáde ọmọ bàbá wa dájọ́ lẹ́ni tí ìgbà tí àwọn ènìyàn tí wọ́n máa ti bákan ní ṣẹ̀fọ́ àrùsọ̀ bá lọ sọ́tà ó náà ní pé àwọn ọmọ àlùfẹ́mìnà àkọ́kọ́ kàìlẹ̀ àti mọ́ wọn. nígbà tí wọ́n bá ní ká máa lọ àlùfẹ́mìnà wọ́n ní ẹ̀kọ́ àlùfẹ́mìnà pẹ̀lú kankan. wọ́n lápò ló ń bẹ ẹ̀nà rẹ̀ nígbà tí ó ti wá pẹ̀lú bí ká omi ìwọ náà ni wọ́n pamọ́ láṣẹ. àràǹdàmá àrùn ọlọ́sọ̀lá àdébí sọlá sọ ó sì tẹ̀fọ́ àwọn ọmọ àlùmọ́ọ́nì náà sọ̀rọ̀ àwọn tó wọn pẹ̀lú pé wọ́n. bẹ́ẹ̀ ni sọ̀tọ́ àdébí sọlá àlọ́ sọ̀lá oná ẹni ni ìṣèpẹ́ rẹ̀ lè rọ́ọ̀tì bá dà mí náà ìgbẹ́ra àdébí sọlá sọ̀rọ̀ ó sì tẹ̀ wọ́n yọ àwọn èèyàn kan sí àwọn ọmọ ẹlẹ́ wọ́n lè wọ́n بس من الشفاعات صلى الله عليه وسلم تقسيم العذاب لبعض هؤلاء بالطن حمله بالطن inú ti bẹ̀rù sọ̀lá rẹ̀ sọ̀lá rẹ̀ wà lọ́dún tó gbà ó bẹ́ẹ̀ ni pé àwọn sọ̀lá ó ti bẹ̀ fún ọ̀nkù rẹ̀ àbùtọ́ tó kí aláàjọ ọjà tó jẹ́ kí ìyá bẹ̀rẹ̀. àwọn ṣàfà àtàfẹ́ ni bàtà máa sọ wípé ọ̀tọ́kù ìyá ọmọdé tó fi náà fúnra náà fi ṣe á wàrà yóò kó bá nínú àṣàfà àní gba ìsìnkú lọ́wọ́ ẹ̀ ní kẹsàn-án. اشخاص الزمان اللي وزيت الصلاة أو لا يقبل منها الشفاعة أي على أو في نفس الكعبة كذلك قل والله أقرا في الشفاكة على وجه طبعا أحصل بجبو الشفاكة تنسي تقولي لهم بعضين ìjúbà rẹ̀ ní pé ẹ́ẹ́ bí àwọn ìrìn ọjọ́ àlùfíà rẹ̀ ní sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ àbàdàn àlùfíà tó jẹ́ wípé wọ́n ní àwọn alásùnmọ́ ńláńlá òṣìṣẹ́ wọ́n sì lọ́lá sọ̀rọ̀ àbàdàn àlùfíà irú rẹ̀ ó ní nàbí ó ní bàbá nàbí ó ní ìtọ́jú. وما كان استغفار ابراهيم من ابيه إلا عن موعدة وعدها إياه فلما يتبين له أنه عدو لله تبرع إلى إبراهيم رحمه الله قبل هذا أنا ما سبحانه وتعالى يقول إيه؟ ما كان النبي والذين عملوا أن يستغفروا ولو كانوا أولى القربى من بعد ما تبين لهم أنهم أصحاب النار. So آية, آية. àtàwọn tó ń sọ fẹsẹ̀ àlùkò àrùn pẹ̀lú ó sì máa mọ̀ wípé ó bá ti rí àlùkò yá rẹ̀ látàkì sí lọ́sùn àná kò sí ẹ̀wọ̀n lọ́sùn àti àṣùmá ẹni tó bá kú sí òkèèrè rí ọba àjẹ́ mọ̀lẹ́bí ànájú ọlọ́run ìjẹ́ mọ̀lẹ́bí ànájú ọlọ́run ọba yẹn kò yọ kó onú yàgò ọlọ́run bá ní òlẹ́tọ̀ fún mùsùlùmí kan tàbí ànábì kan tó máa sọ̀rọ̀ àforíjì fún àwọn tí wọ́n bá kú ìlú ẹ̀bọ̀ lẹ́yìn ìgbà tá a ṣàlàyé fún wọn pé ọ̀tọ̀ ọlọ́run ni wọ́n àti wípé ara mẹ́rin so àwọn afáàní bá ṣe tún ayẹ ẹni pé wọn la yóò gba mí nìyà ṣàbá àní gba ìṣìgbẹ́ kẹ́kẹ́ lórí ẹ̀mí kan sẹ́mi kejì nígbà kẹ́lẹ̀ kó sì pẹ́ ẹni kejì mọ́ṣẹ́ pé ẹni yẹn ó jẹ́ kí ni o kò jẹ́ kékeré ṣùgbọ́n ẹ̀rí pé a sọ àwọn ìta mẹ́rin bá ní ìṣàbá sọ̀rọ̀ sùn yẹn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó jẹ́ fún àwọn mùsùlùmí àwọn ṣọ́ọ̀tù mùsùlùmí èyí tó jẹ́ ti ta àbùsálẹ̀ padà pé ádámù bá bí ìfà ìfà aláàṣà àbáyọrí ilé yẹn láàrin àwọn kékeré látara àwọn ìdí lóyún tó pọ̀ ọlọ́run bá ní wọlé ayé nǹkan tó nínú ha áde bákan náà àti ń tà lọ́wọ́ ẹnìkan tí ìyá ti tọ́ sí káwá mú kó wá ai badiri ai badiri ai fina kó mú nǹkan wá ó fi wá jùlọ ó fi dọ́gba pẹ̀lú àtọ́ ẹ̀kọ́ jẹun pé òkè ṣàbílẹ̀ ayé wọ́n ní pé ó sọ ẹ̀hún kí ló kan fa ẹ̀ àti kó lo ẹ̀wọ̀n oṣù mẹ́fà ìmọ̀ ń gbọ́rọ̀ àdé. fáìlì wọn owó tó ní kó sọ ẹ̀ áṣìlù ní bàbí ìpìdá ìdílọ́fìn kan ti rọ̀ nǹkan ní àlùkìyàwó oṣù ọ́pṣọ̀n ẹ kò sí wàhálà àti tó bá sì rí fóun ọmọ ẹ lọ náà ìgbà wo ti dẹ́gbẹ́ ṣe là sí ìlànà sí ìlànà òní ayé ń bì wọn láti bè láàrin ọkọ pé àádé àìsìdá àdúgbà fìdá ọlọ́dọ̀ rẹ̀ wọlé àbàtì àdúgbà nǹkan tí ó fi jẹrọ padà ìdá òfin níbi náà sí ẹni tó ti dá afọ àdébí ìbọn ìwà tó sọ àfúní nǹkan tí ó pa tó fi jìrọ ìgbà ní oṣù tẹ́lẹ̀. eré ìṣẹ̀lẹ̀ àmọ́ ìpín ní àlùfíàmà kò sí nǹkan kan tẹ̀sí àbátọ́ kò sí nǹkan tí ó jìrọ ìyà ẹ̀ yóò jẹ ìyà ẹ̀ rẹ̀. ẹ̀wọ́n ọ̀bà ṣe kù ẹ̀pá yẹn ọjọ́ tó jẹ́ pé láti ẹgbẹ́ náà sọ̀rọ̀ náà sọ̀rọ̀. ọmọ fi èso ọlọ́ọ̀bá ni ẹgbẹ̀rún ọjọ́ pé ẹ̀mí kan ò ìsìnpẹ́ ẹ̀mí tó jẹ́ kéfèé ni ànígbà ìsìnpẹ́ ẹ̀mí tẹ̀tẹ̀ lórí ẹ̀ ó dẹ̀ ẹni ní òbá ìbá tàbí ọlọ́run kò bá jọ rẹ̀ ọlọ́run kò bá jẹ́ ayọ̀ ọlọ́run tó ní ẹmú sùn ànígbà ìsìnpẹ́ rẹ̀ ó dẹ̀ wà láyé ó kọ́kọ́ nílẹ̀ ọ̀dẹ̀lú ó dẹ̀ àrí sọ́dọ́dà nígbà tẹ́ ìwà gba káwọn èèyàn ìsìnpẹ́ rẹ̀ báyìí kò tó gbé sẹ́ńtì nǹkan tó lè jìrọ̀ fún ìyá ànígbà gbogbo ti bẹ́ẹ̀ jẹ́ kí ìyàwó fún ìyàwó ọlọ́run bá bìdà nínú ayọ̀ wàlá húmi òsòrò wàlá húmi òsòrò àwọn ní bákan náà náà àhàbí ọ̀sán kò sí ẹ̀rí kankan tí ó ràn wọ́n lọ́wọ́ àì yẹ̀mùnà tí mo ẹ́ láàyàn níbi wàhálà àti nira àti ìyà ọlọ́run bá gbé kó bá wọn. alákọ̀ọ́kọ́ ṣàbá téèyàn bá fẹ̀ tó bá dàbí ṣùpẹ́ rẹ̀ kí ah, ẹ̀fí yá mi mẹ́gbéyàwó yẹn fẹ́ràn abẹ́ kú ìbẹ̀rẹ̀ àkókò bá mi. ọlọ́run bá ṣe mẹ́kù ṣàbá fáwọn tó ẹlẹ́ẹ̀kejì àlùmọ́ọ́rọ̀ téèyàn wá nǹkan tó lè fi kí ni o tó lè fi dìrọ̀ ìyà yẹn àwọn ti dáa ó ṣe wá ìsopọ̀ wá sí ibi tó lè tà ní ẹ̀tọ́ wà nù nira ó wà nù sọ̀rọ̀ tó jẹ́ gbèsè ọ̀yà òbí náà tó wà pẹ̀lú pẹ̀lú tà ní àá ó ní ẹ̀tú ìtàkẹ́ ló kù pẹ̀lú ọ̀tá. ìyí tó ṣe yẹ ó ṣe fìdá ọ̀bùn sí wàhálà nílé ayé àwọn èèyàn ṣe rẹ ni wọ́n ṣe kó òdùn wàhálà yàtọ̀ lẹ́wọ̀n ṣe fà ó ṣe fà ìṣẹ̀ta ọ̀dọ̀. ẹlẹ́ẹ̀kẹta onáà ní anásù ṣàfà màádàlà wà násù násù na ìrànlọ́wọ́ ó wá látọ̀dọ̀ àwọn ìfọ̀dọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ló máa ń láyà sí wàhálà ṣùgbọ́n ta ilé o tó bá di àkèyàmù ó tàbí ìyàwó kí lè tẹ́fẹ́ tàbí láàrin ṣàdáì níbi ìnira ṣàfà màádàlá màmádà pọ̀nẹ́sì gbogbo tọ́sùn ìnira ìkẹ́tọ̀ mẹ́tẹ̀ẹ̀ta àmà wúlò pé ọmọ sí ẹ̀dáàbò ọba ọba wọn ní mọ́tò kọ̀ọ̀tẹ́tì ọba ní twenty nine point nine àkòjù tó bá rí ṣàfà olùjẹ́rọ mẹ́rin àrẹ́sì ẹni tó bá sùn bẹ̀rẹ̀ láwọn pòfẹ́sọ̀ ọ̀tọ̀ bóyá bí láwọn òbí bẹ́ẹ̀ ti ló ń ṣe bẹ́ẹ̀ tó jẹ lọ. èèyàn tó wà ẹ̀sìn kò fáàsù tán ó ní d seven nínú mathematics kan gbòòrò dà wọn ní sóòlù lẹ́kọ̀ọ́ òbí jù lẹ́yìn tó bá ti máa gba yóò lọ àbí òye lọ yóò ìdáhùn ní mọ́ àwọn ṣe pé ló ah, wọ́n ti ẹ̀sán láwọn ṣe gbẹ̀tọ́ bá pẹ̀lú àwọn ọ̀dọ́ ẹ̀fẹ̀ ó sì ta fún iṣẹ́ láwọn ní gbogbo àwọn tó wá àwọn mẹ́ta náà fẹ́ mú èèyàn ọgọ́rùn-ún wọn gbọ́ àpẹ́ nínú nọ́mbà twenty lòún ṣe oníta ah, ó ṣe ọ̀sàtẹ̀ àti òkú fẹ́yìn àárọ̀ ọlọ́pàá gbé ìyẹn tí wá sí násùrù ní wá ilẹ̀ wọn fi ṣiṣẹ́ ìṣẹ̀lẹ̀ àbẹ́ ìṣẹ̀lẹ̀ ó lè ṣẹlẹ̀ gbogbo nǹkan yẹn ló máa ń báyà níbi dàda wàhálà ṣùgbọ́n náà ọba sọ̀rọ̀ lẹ́kùn ìbọn tẹ̀ka fún àwọn ọmọ kí tó máa ń dín láti pèyà rẹ̀ sáfù yẹ́wò mọ̀ ẹ bẹ̀rẹ̀ ọ̀fẹ́ pé náà tẹ́jìdì nàfún nàfún kò sí ẹ̀mí kan tí ó rọ ẹ̀mí kejì lọ́rọ̀ kò sí ẹ̀mí. tẹ̀lé ọmọ tó kò ti tẹ̀lẹ̀ kò sẹ́ tó rọ̀ yín lọ́rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta gbó tu bí dànù láyò kùbàl mìíràn ṣàfà wàlà yóò kọ̀ mìíràn adé wàlà hùm ẹ̀rọ pàrọ̀ ayà tó wà dá. ọlọ́run ní kẹ́lẹ́ ìgbà pé kò sí ẹ̀mí nígbà gẹ́gẹ́ bíi pé ọlọ́run kọ́ mu àbùtù mẹ́lẹ̀ ní ìgbé kò sí ẹ̀mí kan tí ó rọ ẹ̀mí tó dìbò lọ́rọ̀ wọn á sọ́la wọn á ṣàlàyé ọ̀nà tí ó gbà ọlọ́rọ̀ kò sí ṣàbà àtàgbà náà wọlé síta adúlù tágbà lọ́wọ́ rẹ̀ lọ́sọ̀rọ̀ láàfún láǹfààní ẹ̀dì ẹ̀mọ́ eré ìdè máa náà àyà eléyìí kí làwọn kan wáyé sàlẹ̀mùjáde nínú àyà alákòókò ó náà lórí sí ọjọ́ àkèyá náà ọjọ́ kan tí ọ̀yẹ́kẹ́rù wà bàyẹ̀ lórí ẹ̀ ṣe máa ní nǹkan mẹ́tẹ̀ tata fi máa ń ráyàn lọ́wọ́ ṣé èyí wọ́n sọ pé mo ní bàbá ìgbẹ́jọ́ fámìlì mi ní kíníkan dúkìníkan dúkìníkan ìbọn kọ̀ lágbájá bí mi wà mí báyìí tó bá yẹ kí wọ́n ní ọjọ́ kìí àbá gbogbo yóò sábà ní ọ̀kẹ́ ẹ̀ máa bẹ̀rù bẹ̀rù kí ẹ máa bẹ̀rù ẹ sì máa múra lẹ̀ kí ẹ máa ṣe ìgbẹ̀dú ilé tí ó ṣe ìrànlá ọ̀fà ní ọjọ́ kìí àbá. bákan náà nínú táwọn ẹ̀ máa ń dẹ́bi ilé ìlú ṣàbá àwa. wọ́n náà ti ṣé wò ó títí tí wọ́n àwọn òun náà wọ́n wọ́n náà láwọn sófin ṣe ṣiṣẹ́ máa wo bó ṣe fẹ́ mú ìdájọ́ agbádá wọn àbí fẹ́ fún òsì mú. lálùkì ìyá ọmọkùnrin yìí ọlọ́wọ́ láyé bí ìjẹ tí wọ́n lè fi ọmú láti wá lálùkì àwọn. láyé bí tí wàhálà bá dé lákọ̀ọ́dọ̀ lọ́wọ́ èyí gbọ́ táǹkà èkó ọkọ̀ lórí gbà àríyá náà. ṣé ṣéwù gan yóò hàn sípò lọ́mọjọ́ là agbọ́dá rẹ̀ bẹ̀rẹ̀ yóò kọ́ bọ́dá nù eré tó ẹgbẹ́ níbi ìtayé mòrí ibi yín dáhùsù yín kò ní lọ sí pé ẹwà ń bẹ̀ yóò sàlọ̀ fún ẹ̀ yóò kọ́ mẹ́ta rẹ̀ yorùbá náà ń ta ta wọ́n ti fẹ́ bá ti tó wọn tó tún jọ ọmọ wọn tí wọ́n náà wọ́n kọ́ sí. Sọ̀rọ̀ àwọn àwọn ìsọ̀rọ̀ bá olùsúmọ̀ ẹni pé tó bá rí bàánú ibi ìtayé ìdíbò sọ ẹ tó wà lórí ibi táǹkà sàlà sàlà wà áàbò ó ti dànù tó gbiná ní ẹgbẹ́ tí mo sọ tàbí ẹ̀kọ́ ẹnu àwọn gáàsì explosion tó mọ̀sẹ̀rẹ̀ yá ní epo báwọn ìgbẹ́ ti ṣe gáàsì wọ́n kàn bẹ́ẹ̀ pé tó wá ṣe ẹ̀dùn tiẹ̀ kọ́là yóò ṣe kílé èyí tí mo sọ ṣẹlẹ̀ ní àdúgbò wa ilé mi gbogbo yẹn ẹrù bá ti kẹfà ẹni tí ò bá jẹ́ kó jẹ́ kùsùn ló ti mọ àwọn torí yóò mì ariwo yẹn gẹ ṣe níbẹ̀ ṣe ẹnìkan ọ̀rọ̀ ìpẹ́ nìkan oníṣẹ́ ayé jẹun ò lè fi ọ́tá bí agbára ò lè fi ọtí mú ọkọ̀ bẹ́ẹ̀ ọkọ̀ tí wọ́n lọ kò rẹ́ sí ìyàwó sálàmù àlàmù tó ní ìtayé kò rọrùn á bèèrè ìtàṣe ìjàkúyà sọ àwọn tó sì tó máa rọrùn ní ayé àwọn ọba gbé nǹkan ti jẹ bẹ́ẹ̀ balùwà lókè àmì wọ́n tó sá pẹ̀lú ẹni rí wọ́n náà ṣiṣẹ́ rí ní ojú bàbá mi àmáà wọ́n náà ṣiṣẹ́ rí òfò wà lẹ́sẹ̀ ni àlùsọ̀lá àti ọmọ rẹ̀ fáájú náà pé tàlí ní ìmọ̀ sí là òmìnira àǹtí mi làwọn àṣì rẹ̀ fáájú náà tó sọ ọmọ mi yọ níbẹ̀rẹ̀ nítorí wọ́n jẹ́ oore àbí ọmọ bẹ̀rẹ̀ ní ayé bèrè báyìí ìmúra tẹ́sí ńlọ́wọ́ bá láàbùnrin àbùrọ̀bà ṣe orí mi gan ìrọ̀ ilé rọ̀ lọ́rọ̀ kú òní ìyá ọmọdé jẹ ẹni pé kú ọmọ àṣìṣe sọ́nà bá sọ́nà sọ́nà bá sọ́nà fún ọmọ bíbí ìlú rẹ̀ ọwọ́ àbẹ̀lú mi ní iná ọwọ́ fòrò ó sì jẹ́ aláàánú oníkẹ́ ó sì mọ̀ sí àfihàn ní àpá òdodo tí ó pọ́nbélé nù ó ẹ̀ ẹ̀ kọ́ mi àbáà ní àwọn òbí káàmì kó o sí náà. ìbáàdà rẹ mo ti tó àṣìkò bàbá mi àfa ìbáàdà rẹ àmẹ́bí sọlá lọ sọlá àwọn àfa àmẹ́bí àmẹ́bí àmẹ́bí sọlá lọ sọlá àmẹ́bí sọfọ màdé àmẹ́bí sọfọ àmà rẹ àfa mi sọlá wa sọlá wa sọlá mi wà á bá tó tó. bákan náà inú àyà yìí ajẹ́ ká mọ̀ yìí pé láàhàd yóò sọ ní ọkọ̀ kéyàmù. ó sì ẹ̀rẹ̀ mẹ́ta tí ó rí ìrànlọ́wọ́ nígbà mẹ́ta kéyàmù ìdàgbà lẹ́nu sọ̀rọ̀. tó bá ti jẹ́ ìjàpọ̀ ọlọ́run tó ní ìrànlọ́wọ́ òní orí ìrànlọ́wọ́ kẹta ní ẹgbẹ́ yóò wà á là máa nà kún látàdà sọ̀rọ̀ àbí báyìí ìwú mo lè yà ó mà ó sì kàṣì lè mọ̀ kò sí ìrànlọ́wọ́ kankan eléyìí tí ó wà ẹ̀jọ̀ àkíyàwó ó ní kálukú ó di ẹrù ọjọ́ náà ó di dáadáa kò sí àwọn bàbá kan rẹ̀ olómi ìbẹ́ náà àwọn obìnrin kan tó pẹ̀ tàbí kò ní sí mọ́sìkò kò ní sí ìwà lásìkò kò ní sí tẹ́ kó ṣe ìláwà fún àrùn àwọn bàbá lọ́kọ̀ ọ̀run gbẹ̀dẹ̀rẹ̀ lọ́kọ̀ ọ̀run wà dàrú kìí àmọ̀ kó bíṣọ́ láǹfà ìṣẹ́jẹ̀ ẹ̀ka tó nìyẹn tọ́lọ́ náà kìí àmọ̀ ọ̀lọ́sọ̀rọ̀ lọ́jọ́ náà ó ṣe wá nípa nínú àwọn tí ó fi àánú rẹ̀ kíkẹ́ rẹ̀ àti dáadáa rẹ̀ ìbálòpọ̀ ìgbàdà ó kà wá fún tí wọ́n wà pẹ̀lú àwọn àṣẹ náà ní ọ̀fẹ́ tìlà ààlà láàrin gbọ́gbà máa lọ́dún dé wọn lọ́dún dé wọn ṣùwádà ọ̀ṣọ́lẹ̀fín وحسن أولئك رفيقا اللهم صل على محمد وآله وصحبه أجمعين اللهم إنا نسألك الهدى والتقوى والعفو والغنى اللهم إنا نسألك الهدى والتقوى والعفو والغنى إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم نسألك أن تلقى نستجير بك من النار اللهم إنا نسألك أن تلقى نستجير بك من النار اللهم إنا نسألك أن تلقى نستجير بك من النار اللهم اجعل خير أيامنا يوم لقائك وخير أمامنا خواتمه واجعل آخر كلامنا من الدنيا لا إله إلا الله اللهم أحفظ رفوفنا بين اللهم لا تحرمنا شفاعة نبيك صلى الله عليه وسلم أنت على كل شيء قدير وصلى الله وسلم على محمد وعلى اله وصحبه أجمعين